الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته يقوم اليوم أنا كي أمكالين وياتو إن أكوه آجن أنا كي آني أورهنان إن هو محرم أولم إلى 1439 أنا كنت مولي صلى الله عليه وسلم o mi hijira horoma kanang medina da sar ho ibo ihana ke ane ehenon eno ho e la tara nan sabonten yuani shabe ona tamamul minna fi fikil kitab wa sahih sunna da ke kitabu ni nanawe kitabu salat de ni babu sifatu salat ewere imekwo di nyima hone sifatu salat daika ane kodere ma ono we summa yukabir wa yasjudu sajdatan saniya na ore mono do mi kabara do sibe kete o sibe kete o howa ana suru ka raka o e papa wa se sa gwa bon yani awe ngam non yando page 271 awre mono aka summa yarfa rasuhu summa yarfa rasahu mukabbiran wa yajlisu jilsata hafifa

دوك وهذه الجلسة أولي أن تسمى جلسة الاستراحة آية كنوري جلسة استراحة أهي آياته وقد ثبتت مشروعية هذه الجلسة أقولي أهي أينيو إن شريع أنا كانيو إن شريع هذه الجلسة أن في حديث مالك ابن هويرس إن حديث مالك أنا وذو هويرس رضي الله عنه وأرضاه annahu ra'a annabi sallallahu alaihi wasallam yusalli kono leka annabi umuri amma ngona mo ha yusalli a kusala fa idza kana fi witri min salatihi ana wika ora ine witiri en salan yani salana ko ora ka obeti witri lam yanhada ama kwete yani ama kwete hata yastawi qa'idan ako ya tada do ya to anaika o o o ya to tere dok wa mana samin witri min salatihi ijo su witri in salan ay ba'da rak'atil ula ono be o wele me raka e papa aw salisa aw raka hota yani jo ku kunya awe ida ya koraka e ba do ku kunya which is out aw ida ya koraka eta ndo ku e se ba da kusurwa eta ọnam dọke ijo mara akwụkwọ nya enisalan anawe aida kwakwanya o okweta dole ka ome o ya anawe jaza to istira dọke wasabata zalika aidan o mari hebete o wele me malik ibn huwairis fi ba da riwayat enifa eni riwaya irin rinyi ozirin rinyi na ka da ba eni hadisi abi humaid إن حديث أبي حميد الصائدي ثم قال أعلى من ذاك الله أكبر دوم كبر ثم سنى رجله دوم أنت وقعد دويات واعتدل دوم بيبي hata yarje kulla azmi fi mawdihi kolo da betu kwa bani da boro ke bano summa nahada ale mono do sara kwete wa qad ikhtalafa al ulama fi mashru'iyatihi hadhihi al jilsa ọkụ ọnọghị ni enenye ọịgaghị enenye oije nwunye inika ọịmanụ ya atọ nọ anyọ ini sheria kaye amanụ nyọ ka ya atọ nisala dọkwa arjaha hadhihi al-aqwal ha, wa annaha sunnatun anaje ini egahi anaika na e e manụ nye ọnọbika anyọ ini sheria kaye ọyị ya atọ nọ ababọ ya te wa annaha sunnatun ọyị abọ ya atọ nọ daiki sunna ọbika abọ ya te lama taqaddama min al akwai na ka ora dawe di ini hadisi lenrenyi wa qad waradat aidan fi ihda riwayat musii'u salatahu aka ora ale dawe di ale dawe ọrụ mono ini kunya ini riwaya obe ini ona ka do inda buhari imam buhari fi kitabi salam omo inuwe dɔke ɛne tali kan ne zɔkɔ ɛne sahih buhari dɔhe nɔmbi hadis nɔ waa kyɛ kan wɛ tuɛ hadis six thousand two hundred and fifty one abamɛ bi tɛdɔn wa fihi rɔda ala man yara ɔke dɔsɔn dɔbi rejoin da dɔbo hilɛ ɔye kurɛ yɛ ne ba hewa yɛlɛ ɛna ka ɛn ne yɛlɛ ka yɛ annaha la takun illa li kibir wa marad ɛna e ke ne yɛlɛ ka ɛnyi e kɔlɔmi jɔlɔ satul istira ɛ e ɔna ka ore bo ɔ ɔna ana ka yɛ ɛnwa jɔn sa anasoro ka riwaya o mani be ilili ni inire ono dako kada sharo buhari ila hilal imam buhari ono re so be ido o me di riwaya ono be yani e gahana ni alwaqi fi hadhihi riwaya ana ko re be ni riwaya no faminhum anyi na ni man yarwiha e na ka enne do be hatta tatma'inna jalisan ko da ono ne tay no ya tono wa minhum man yarwiha danyi ne ni hadisa na ko be ni sahih buhari aw yamo nosri labdo non be na so leba si labdo sa be don kae hatta tastawi ko iman polo do je o je etere daga be kana hadhihi aljumla mahfuzatun ana be ka jumla non on non ana ka o be an yani di labdo na ko be lan mahfuzatun etere kana jilsatu istiraha wajiban da be kae jalsatu istiraha wajiba o yana be kae ebe yani man ni itilaf inan dako wa inkana gairo mahfuda ana wikode mansere fa yakfi fi mashru'iyatiha o hora ka ka ka man nyoyni sheria ma taqaddama min hadisi malik ibn huwairis wa abi humayd isana ka o dawede in hadisi malik ana wa huwairis ata abi humayd because riwayi mi man buhari o wede sun wasabe do sareba shasabe geni dako kola shehu albani muhammad nasir bin albani rahimahullah alayhi ọkọ fawajibu ihtimamu bi hadhihi aljilsa ọbẹ lẹyìn so kaya za gigirima ya za ilẹ anani ban yani ọ yà tọ nan wal muwazzabatu alayha rijalan wa nisa de ẹnẹjẹgẹ de nizugẹ ọnọrọ atọnyẹnẹ wa adamul iltifat illa man yudai annahu da soka ni in ena ka ya e e ka e aso awe ka annahu sallallahu alaihi wasallam fa alaha li marad aw sin anto mori sallallahu alaihi wasallam oyi mee ọnọ mee bọ mee agụbị enwọrị agụwọrọ abịara ọnọ mee dọkwa bụ ome li anna zalika yani anna asaba ọsọ nọ nbọ nasọrọ ka yi asabi ene ma ka nu farikuna enema me hahi bẹẹ na ma ya faluhu ta abudan ita na ika ome agụbị oyi si ma heke wa ma ya faluhu li haja ati sana ika en ome da ika enkata ọsọ men ezamọsọ men dọkwa hada batilun bidahatun na ọ ịma ka asịgwa mịa na ka ọma ma etu ha ka ị ọ pọsibụ kasa bịa ni asa ya ịsa na kọntụ mmiri sọlọ alẹ salam ọ mẹ daị ka ẹ nkwata ọsọ mẹ ọ nisa na ka ọ mee daị ka ahẹ ka ọ bụ dọsị ekọ mmiri sọgbọ na wọta ala tọkịmụla hazọt anyịrị na ka ọ awọrọ ka ya sị jee nwụnyere awalan onye papan ọ ka sọhị anaghị etere anaghị yọ kabiru ma akịya na sojoni. anto mori sallallahu alaihi wasallam o me kabara eje akwa ete ho ni sujud summa yan hada min gari takbir ahar aw le mono ijo ra ba ya tada kwa akwa ete o ko me kabara sa saniyan agwawa idza sajada musalli litilawa ijo na ka a ko sala o si bekete agowe a ke udo pare ahana si bekete hunan fala yushrifu fi haqi jalsatu isra o ka zanyo ni sheria in le yan kai eje akwete hụ n'osi beketa na ọba ya ate da dọtụ hụ dọtụ ọba kwete dọkịta alisan ọgọta ịza sọla ma mụman eje akwụsala da ka ịnị jamawen fahalusinu lahu julus ịza lam yajlisul imam anyọ ya sunna awe ya nkọ ya ate ka na ka imam ọ ya ate amụta biatul imam abdul awika ọsọ asị imam ọnọnyi banjiri قال شيخ ابن سيمين رحمه الله usaimin umuri ma yan baya ok mutabi'atul imam afdal da sa se imam o yi babo man ono ono libani hun wali hada ok gosa non yatrukul wajib da ba na ona wata ta sana ko bi lele so wa huwa tashahudul awwal dana be ka o nye ida woro ko ya te do mi tashahudi papa abi sale raka eta o e na kun dai hi odo ba ko eten e bana be do ko ete do ana be ko ra ko eten aje agobe anyi o isa so imam bal yatruku rukuna min ajli mutabi'atul imam aka na wega ngutete agoda sa sa imam faqad qala nabi sallallahu alaihi wasallam annabi sallallahu alaihi wasallam aka ka iza salla qa'idan fa sallu qu'udan ana we ka ku sala dai ko ko ana ko boye ate da ko e uno le ko do wa ate sami na we ka ona ababon ya na we ka oje do ko ama go ki imam bana ko do ya ate now okura le le le sukai oiko ana ka onira ko aboja oni jamaa sa sa imam abo alkawe ya ten rabi'an oka kaifa yakumu li rakati sanisa wa yakif ame ma kwete nini raka ohowa doje dake aljawab ohilana yakumu owa kwete mutamidan ala yadehi da ka ma ni vairo owani li hadisi malik ibn huwairis agowe hadisi malik ana huwairis inda ibn huzaima ede eh, ibn huzaima billah irin waka ye sun makama awale mo no do kwete wa tamida alal ar do mani do mani ben wete sun wa hadha madhhabu shafi'i asana eh, madhhab imam shafi, wa malik at imam eh, malik ibn anas wa ahmad ibn hanbal at madhhab imam ahmad ibn hanbal amma nyon nanye itilaf ne ran ka wa kwete do wa ni so dai ka usuba ko udun kwa donc hadi wa isurun anato ohure unya summa yusalli rak'atu saniya kal ula ala mo no do ko sale raka o howa asman ko me ko e raka e papa li qawlihi li musi salatahu agwa ko no kaya na ko ko sala ndo ko dividi do ko etere summa ifa zalika fi salatika kullaha ala mo no do ko wa me fi salatika in sala kulliha inaban وثبت ذلك أيضا أقام عليه بيتا أو بالمصنع في حديث أبي همي إن حديث أبي همي لكن تختلف بقية الركعة عن الأولى أقام أو جنيه أنه إن ركع يطعي ركع بابا فليس فيها تكبيرة الإحرام أو أذاني إن ركع هو أو ركع نبو أذاني نم تكبيرة الإحرام كبرنا نايكا أزوصن ونسالة دوما بسا إنسي يوان wala du'a wal istifta ezara ba mi du'a wal istifta ijo wa ko ta do jayin raka ohwan wa ikhtalafu fil isti'aza ala ma taqaddam ani egahi ene nyo je munye ini isti'aza tele susana ka o dawidina dok wa yulahiz an ka ya sirere anna minna sunna ka o ini sunna anna rak'ati saniya ke raka ohwa aksara min o aksara min ula kama taqaddam ono we ihu ni rako e papan kama taqaddam asman kema sidawede dɔki sani wa ishurun anato ehureba inni ɔmime tobe apejuwe e sala dɔka faiza salla rakatain ana bi ka ɔ kusala rakaiba jalasa li tashahudul awwal dɔ ya te ɔyimi ataya e papa dɔka mashruiyatihi ɔyi nyɔ ana yi ka a nyɔ kamani mɛ ana yi ka ɔbɛ ini shari'a ثبت في بعض الروايات أقاب إن فإن رواية المسيء صلاته أنا إكاكو صلاة أقوى أم بركوكو أقوى إتتري الأمر بهذه الجلسة كمدى أهي أتونن ولفظه أكون الناس أدى الناس بأنا بكاية فإذا جلست في وسط الصلاة إجو آيات إني أبنا كان إيه صلاة فاتمعين أما يونتين ميلو تما تمامهه وافتراش يسرى دوم أن توا أو وهدت ثم تشاهد اول لمن دوم أتايا وثبت ذلك من فعله صلى الله عليه وسلم أقول من إلى ندوري ندوره فتحون إلى يكون في مولى صلى الله عليه وسلم كم كان أنا ممن دوك حكمه أقاله أنا يقابلنا وحكم هذا الجلوس الأوسط في الصلاة أقاله أنا بيني أياتو أو بنا كان الصلاة الوجوب على مذهب إمام أحمد وهو راجح أكون بك إلى رسوة بكرة ومن إن مذهب إمام أحمد بن حنبل وهو راجح ذلك مذهب نون أنا جئت هو الذي أقرب للسنة وذهب بقية المذاهب أقوى لمذهب أنا و يعني أيت أنا و أنا آه، أبو حنيفة إمام مالك أت إمام الشافعي لأنك إلى أنه سنة ka oyi ya tonon sunna abin wasifatu hadha julu sebe oroba ya ta in oyi ya tonon sebe pejuwe oyi ya toan doka al iftirash ona ka oroman 1210 kama takoddam fi julus baina sajdatay asman ke ome dawede in oyi ya to ina ka ne oyi sibe kete iba in mejuwe ka wa ya to wa man toha wa hadite duman nosani tora doke ويكون هذا جلوس أقابك أبابك أي أي أتون في صلاة سنائية أنا ما بعياتين إن صلاة كاي صلاة ناكو صلاة ركعة وابن إن كان صلاة ركعتين أنا كي صلاة صلاة ركعة وابن كسبه أسمع كسبه أو صلاة النفل صلاة نافلة وابعياتين ده كم من طه وهر تدون أو ورجة دو يا تورتوان وكذلك في تشهد الأول في صلاة الثلاثية أبا ملابن إني أتايا إي بابا إني صلاة نايكا معكو صلاة ركعتين والرباعية أبي صلاة ركعين وذلك لعموم حديث ابن عمر المتقدم أوكي سمع لما نيليونون أنا بي أقوي حديث أنا يكو بابي حديث ابن عمر أنا داوي في صفة الجلوس بين سجدتين أنا يكو جوي أنا مبايات إنا كان أويس بكتابة dako ama wado lyadain awere odaba yate ido waso wato fi hadha aljulus ino yatonon fakad warada fi zalika halatan okala dolebe ino yatonon ileyeba yani uzeba alula oni papan an yada yadahu ala rukbatihi alyusra ona be ka obanu waha oba fitio ilesu dunkwan waha wa ala rukubatihi al-yumna da la telefa dun kan ware li hadisi ibn umar ago hadisi abdullah ibn umar radiyallahu anhu warda anna rasulullah sallallahu alaihi wasallam ki balaktara unto mori umur men ngoda le moya haya kana idha qada fi tashahhud ija ya tayni tashahhud wada ayadahu al-yusra ala rukbatihi al-yusra da subhanahu wa ha da telefa dun kan wa ha wada ayadahu al-yumna ala rukbatihi al-yumna da subhanahu wa re da telefa dun kan wa wa akọda salasa wa hamsin dɔɔ ko igegɛɛta kpoku wa hamsin dɔɔ man sobane anatɔ yani gegɔbanyɔlɔn dɔɔ sifɔ mɔ saikun dɔɔ sifɔ mi ɛhiawɔ eh, eh, yandan ɔbɛ juwa ni ɛtɛlajin wa sharro bisababa dɔɔ man tani ore panda ikɔnɔ man tani kɔɔla hafiz rahimahullah ibnu hajar alasukɔlani omuri ɔmayamba. ako wasurataha ateran an yajhala ibham ono be ka obasi ige gobanyan mutare dotun do man jebele bele tata musabbe musabbeha to onda do man jebele bele turuwa olepan da ka man jebele bele do man jebele bele yani ono be akoda salata wa hamsin ono juwani san doka asani dan so man ko ko ko do man shosan in fa do man jebele bele do man jebele bele yuwan لكثانية أغوهبا أن يدع يده اليمنى على فاهبه اليمنى أنا بكوا سوان واري دا ستنا وشان واري ويده اليسرى على فاهبه اليسرى دا سوان وها دا ستنا وشان وها لحديث ابن عمر أيضا حديث ابن عمر أو ربع إن لينون أو لمي أنا بديسبه كان إذا جلس في صلاة أجوا ياتو إن صلاة وضع كفاه اليمنى ọkọwaṣọ ọwọtani ọwọrẹ alafa hezehel yomna lọọ sunusia náà ọwọrẹ wakọbadọ asọbiahu n'okwu wasọrọ bẹsibẹhẹ bẹsibẹhẹ ọkidọọ tani odigiga alẹtitali ibrahim anaika ọ saasọ odigiga bani a kàfuhu yusra dọọ owanwaha ka fahu yusra owatanwaha ala fahizihil yusra da shotina ushanwaha ya no man kwa bige gani koku amman kwa bige gani koku dai ka osan kana otanan dako wal ilahiz ya sirele fi wad al yad al yumna in oisuwa owaritina inu uh, ushan o uh, dukan an yakuna hadu mirfakai je ehyo okuban al ayman oware ala fahizihi lyumna do ino ushano oware لحديث وائل بن هجر أقول حديث وائل أنا وزي هجر رضي الله عنه في صفة صلاته صلى الله عليه وسلم إني أما ما بيجي ويسأل أنتم مولي ومولي من وضع لما هاي دوك وضع كافاه اليسرى على فاهزه وركبته أو سبحان أوها وطن أوها دوك تني وشان أتي أدوكوانين وجعل هذا مرفقه دشا ehe a okuban al'aiman obare ala fahizihil yumna daika inushan obare oyinan sun makaba da sunnatain min asabi awele mono dokwe ewoku ini ozige ganin wa halaka halka dafa me okoron sun marafa asabi ahu dawale ma kurozige ganin Parọ ahi taahụ ịhararịkwụ ha, ndụ n'ireka ọ mahadum ịhịnyọ ya dọọ obi ha, ndaa badwaa ịlọ ya na ọ kwọ ya ọ nọ n'ikwokwu ndọọ sọsọ ndọọ ma ọ sịkwa ọ ma na o kpolu. Dọọkị, ome matuwa ka ọ damu enesanara dọọ edemirala ahadịsị, hadịsị ị ị ndị nyenye na-akọwere. Ya ta be ihe na ọrụ ahụrụ etu ọ ka ya, ana m asọpụ ala deenụ aweere ozige gi nwụba ịwa takwun ala anaghị wụlọ النقطة ألف point number one أصابع اليد اليسرى تكون تكون مبسوطة على الفاز أوكي أولي أولي كانوا وها أبا ماني تنا دو إنوشان أو ركبة أليكا إدونكوان كما تقدم أزمان كومي دوبلي دوك النقطة الباء يعني point number two أصابع اليد اليمنى أولي أولي كي أوبان والي لها حالات أني أمامي بامي إليني يعني onye condition ne lenye al ula oni papan al ni bedo asabe kula ono we kai oku abodi gege oku no omano ku oku wa yusiru bi sababa dota ni origige anabole epe li hadith ibn umar al mutaqaddam ago hadith uh, uh, umar anadobede asania ogowa an yakidu salasa wa hamsin ono we ka okwe tekoku do fo mi ehe eh, eh bi an yadumu al-hinsar wal binsar wal usta ona we ka igegoyan atanare sasan ado gigino abna kana do kokoku wa yashiru bil musabbiha do tanurepe wa yadalu ibham do meke igegoban asfala musabbiha do yo akato urepe ala harfi rahat al-yad ina kane do man ina kane owoto ina kanu wotan donc asalisa ogota an yakbida an yukbidu al-hinsar wal binsar ana wika oku oku yani igogowe atana sasa wa yahliku ibham ma al-usr do fo mokoro riri igogoban ati obina kana wa yushiru do man fo mi amon ku koso noku do man shon fo mokoro dan man fo mokoro dan wa dak wa yajalu ibham sare dake kama taqaddam sa wa yushiru bil musabbiha do man tane odigigo anabole epe kama takoda fi hadisi wa'il ibn hujur asma kama da wadin hadisi wa'il ana wa zai juhur dako mulahazat wa tambihat an sana ka war ka je mu atona ka ana ka obe awalan no ni papa asunna ana wi sunna ijodo wa ku ku ku tahrikul asabi fi salat ana wi ka oromani henyi igigono en sala lamma sabata fi hadisi wa'il ibn hujur asman ke sana ko hebeta ini hadisi wa'il ana wa zai ثم رفع أصابعه أقال من أدق لذلك كان بحرين فرأيته دونيلين يحركها أيهنيا ويدعو بها دابا دواليلين ويكون تحريك أقدر كويهنيان من بداية الشروع في تشاهد حتى سلام أو نما إني أمنا في نما آمي تشاهد بولو دو سلاما أو ميهنيان أنويهنيان أتنويهنيان ويهنيان أو بلو جسيهون كبلا anya lenye akụsala lule ka ọkụ na ọkụ na si ọkụ na ehe nyige ganda ka nọ mma na men eh so na eh, eh, eh isu etu anu ta nwe ihe nyoki kike an ona lule ke eh, abu ọkọ ni ọna ndị nasruddin albani rahimahullah alay dan mana dan mana na dan ka akarama ka ka mani ba ananyo ananyo mana me do mana me wipe awo <laughs> eh abesa ne ne nya nanya na mlako wa mahadithu ibn zubair akawali hadithi uh, eh, ibn zubair inda abi daud idi abi daud kana yashiru kana yashiru bi asbihi ah, idha daa la yuharrikuha aka bo man tanige gani kenen ija badua o mehinya aka fa hadithu da'if hadithu na hadithu da'if wa insaha oba je tele fa huwa nafin hadisa ba na ban yi ile kole wal ahar osa musbitun don hile peten doka o sahi hawa non doke in usulul fiqh wal musbitu muqaddamu ala nafi dile ni hile pete o nafi do di na ban yi kole ana ka hadisa wa ana iba isahi osa ko kole dosa kaka amen dan ana ko ana hi petawo

takunu isharatu bil asabi ila al qibla awa be ka o man tanu wali igigona da ka we ki qibla wa yarmi bi basrihi ilayhi do bo be yani ka de le umma tanawa da ka iya wo be le na ka ewa ew mana mi gigede ya we ra hosan wa ka sabata hadha min hadith ibn umar o man yebete ile onon ini hadith abdullah ibn umar inda ibn huzaima ibn huzaima bi isnad sahih le chi na ka adawe anai ko jetere لك ثالثا أقوتا الحكمة من الإشارة بالأصابع سبي أيوه سبي ويزدم سبي رأي أنا إكا أو إنكا إيه أذيك غنا أواتنا سبي رأينا إنان ما ورد في الحديث من قوله أكون ولا أنا إكا أدوه أنا إكا بني حديث إني أو إكا أنا إكا إيه أنتم مولى صلى الله عليه وسلم أو كا لا هي أشد على شيطان من الحديث يعني غنا kacha katen o katen we shaitan huni enyuse yani asababa okay ore pa no wa on mo na hinya wa yani azama o wa mo no wa me ile wa na kai kai wa me yani a kati shaitan en a azama kai wa wa me ona ndule ka e sho ore ka kwa ma za je e hinya ama asere ku hinya do ji no e ya na ka asete dak rabi'an anato ahuna eni mulahazat wa tambihat la juzu ishara bi sababatain oko dede ko da ku sala now dai ka odige go wa ba man tanan o ko dede o sanan okay wa inna ma bi sababati al-yumna faqat yani odige go wore on kanara wa fe men faqad ra nabi sallallahu alaihi wasallam rajulan anabi man le ujonoro yushiru bi asabi ayhi dana bi ka igiga na eba o wa o wa men fakɔl daa ne bi ke ahid ahid konya konya wa sharro bi sababa dɔta ni wohiyan o lɛpɛ dɔk wa aidan ɔyɛlɛmɔ nɔ fɛ inna sunna fil yusra an tabsutu fiha al asabi ana bi sunna o oh, waha ɔnɔ bi kɔma ani ganu ba wote ɛdu giga wote tɛn aso ma ni kuwa kun wa ala hada tere sosa nɔn falaw kana til yumna maktu'a ɔka ana bi ka o bɔbɔre yani o bɔbɔre nɔn maktu'a ana bi ka a sakatat anhu sunnat al ishara oka ola hahura ile so sunni kai odo tanuzi gege because wo ha so wole wala da fala yushir fala yusiru bi gairiha okay fala yusiru bi gairiha o ku tanuzi gege sa anaika ebo ebo wole o le mnaika odo ya ni tana edo ya mana mure pan ashoda ora hahura ile so okere non nira unzur majmu li nawawi nira majmu oni imamu nawawi onaika ame doke thalitha wa ishurun anato ohureta wa yatashahudu min ataya mashruyatihi oinyo ananyo ini sheria wa qad warada amru bi hadha tashahud akola anyi oda anai ko we ni sahia udana fi ihda riwayat ini kunya ini riwaya ili linya nai ko we al musiu salatahu ona ko ku salam do ko etere wa lafzuhu unwan one idza kumta fi salatika fakabbara ejo wa akwete duwa na kusalan fakabbaro mikabara summa akra ma tayassara ma aka min alquran almonodo ka onu muri oro ka wayen qur'an fa idha jalasta ejo wa ya ta fi wasati salat ina bina kana e sala fatma in dumme dumme hehe ina dumme ayolete waftarij fa hizqa al yusra wa tashahun dumme an tuatete yani ahwao ucha wa wale da zo man to de te da za wa wale wa ha so do to wa wa de te wa tashahud do amesha aduma ataya oye ko eh, dai kaw manik ma wa wa do man to de te dai ka ina no ya ten doka hukumuhu okare ile non fi hadha al-amr in la non warid fil hadith sabiq أقوى إن حديثنا يقول دليل لمن قال بوجوب هذه الجلسة yani hujja uhiyata ya la ka e ka ke ababawen wa tashahudu fiha atai mata ya nan wa huwa mazhabu ahmad wa kana mazhabu ahmad ibn hanbal wa laysa atimamu laysa wa isaq ati isaq wa daud ati daud wa abi saur ati abi saur wa rawahu nawawi an jamhurul muhaddisin era ndi imam nawawi dodowe eni oporopo anai ka en lero eni arhu hadis daga sego tashahu onwe anai ki tashahu dono obenan oh, waradat aksaro min sigati litashahud oko veluru yani a do veluru sigo anai ka oruru kuni kunya in litashahud awalan oni papa tashahud ibn mas'ud ono be ataya anai ke abdullah ibn mas'ud o do be radiyallahu anhu warda qala ga ka kunna idza jalasna khalfa rasulillahi sallallahu alaihi wasallam o be ka ay ya ya to ile mun to mori sallallahu alaihi wasallam fi salat in sala nakulu diya ka ka asalamu ala allah oiha wo morihi asalamu ala jibril oiha bi jibril asalamu ala mikael oiha oire so mikael asalamu ala fulan oiha oire so la kaman asalamu ala fulan oiha oire so la kaman de wa kaka salam wan فالتفت إلينا النبي صلى الله عليه وسلم ده نبي لو كان يسين فقال لك إن الله هو السلام أمولي فلك ترى أمولي هو السلام أنا بيان فقولوا وكان كاي atahiyatu lillahi yani uku o moliyaben wa salawatu enwara wa tayyibat atanine assalamu alayka ayuha nabi ayuha betu ew annabi wa rahmatullah ati ayambu moli wa barakatuhu atresoidan assalamu alayna ayuha onoribetu ay wa ala ibadillahi salihin ati orihi moliyana ko orihi na ko no koro idan ashhadu an la ilaha illallah ma diwenu kenyo moliyana ho ay katresoidan ake allah وأشهد أن محمدا عبده ورسوله لمن بن كان محمد أريه نواب دولة بنتوانين فإنكم إذا فعلتم ذلك أكيدوا وأماني منين فقد سلمتم على كل عبد صالح ولا مي أيها ولا مي أيها يا بأريه نايكاي أريكم وكم في السماوات والأرض أنايكا أيه نسما أتتيسو قال الترمذي رحمه الله عليه إمام الترمذي مولى ما ينبغي أكي حديث ابن مسعود hadisi abdullahi ibn mas'ud asahu hadisu fi sahihun ono bi hadisa na ikaye o jeetelehu inle ameme matayan wal amalu alayhi inda aksaru ahlul ilm dai ko e mu kolori le ono roro edi ono yen ya no yo roro hadisi abdullahi ibn eh, mas'ud siganonon anezerun sani an eni ini sigo tashahun ono bi tashahud ibn abbas radiyallahu anhu arda. ona we tashahudi atai abdullah ibn abbas qala ka kake kana rasulullah sallallahu alaihi wasallam fa bi kuntu umuri umuri mun wala dare mai haya yuallimuna tashahud azai ataya kama yuallimuna sura min alquran azman kama yazwai sura in alquran fa kana yaqul wa kake atahiyat uko almubarakat anaika ila sawida bin salawat ate enworo الطيبات أتعينني لله أم اليابن السلام عليك أيها النبي أيها بيتو أو النبي ورحمة الله وبركاته أتي أمو أيام بان أتلسويدا السلام علينا أيها البيتو وعلى عباد الله الصالحين أتلهم اليونا كاي أنقل اليابن أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله ذاك سيغن رواه أبو داود أبو داود, داود, داود والترمذي أتمام الترمذي وصحاه ذاك أكو أجتلين ورواه ابن ماجه دي ابن ماجه دون لدو وفيه إنان وأشهد أن محمدا عبده ورسوله أكما مبينك أن محمد عبده أريهان أبن ورسوله دولة بانتواني أصنع بسيقى أهو إن سيقى التشاهد ثالثا أقوت التشاهد عمر بن خطاب أنا أتايا عمر أنا وزي خطاب كان عمر يعلم نار التشاهد أقوى بك عمر أروي أتايا

ana madan la ko yasma ki hadisi abdullah ibn mas'ud rabian ana to hauna tashahudu abi musa al-ashari ana we atai abi musa al-ashari radallahu anhu abela ni ayan en won to moriya man dohla na ebe na fo men da da ka me man ka no na fo me salatu dan re ya ndo ke ana ri salatu na jeina ko le fo be on to mori le ni aka dẹ́manu dọ́wẹ́ ìrere yẹn kọ́ọ̀lá ọkà kọ́ọ̀lá rasulillah sọ́ọ́lá ọ̀rẹ́ sálám ọ̀n tó mórí ọkọ̀ mórí mọ́ dọ́rẹ́ mọ́ ha ìzàkánà ndàlkọ́ àdọ́tí àánáwìká ọ̀yẹ́ àtẹ fàlìyàkùn awọlù kọ́ọ̀lù àhàdókòm jẹ́bọ̀ wẹ̀rẹ̀ ọ̀kẹ́ pàpọ̀ lìyàwó àtàhìyàtò àtọ̀yìbàtò àsọ̀làwàtò lìlá yàní ya ọ̀nínì ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وفي رواية إن رواية وحده لا شريك له إلينيو بن دينيو وبيان وأشهد أن محمدا عبده ورسوله لمريد بن كان محمد أريها نوي دار بنتان يعني سيغا أني أبي موسى الأشعري أنو سدوا هون وانتو مولى صلى الله عليه السلام دكتور شاهد ابن عمر تشاهد عبد الله ابن عمر an rasulillahi sallallahu alaihi wasallam oko da ana nuwa hun mutum mari sallallahu alaihi wasallam fi tashahu in rai tashahu ka atahiyatu lillahi as-salawatu tayyibat yani an wara atanene assalamu alayka ayuha nabi wa rahmatullahi wa barakatuh qala laki qala ibn umar ibn umar kaka zidta fihi a ani edatunan wa barakatuh ate edatoida assalamu alayna أيها بيت وعلى عباد الله الصالحين أتريهم ولينا يقولي حكم حكم يابن أشهد أن لا إله إلا الله قال ابن عمر ابن عمر دوك زاد فيها أعلن دتوا وحده لا شريك له يعني النيوم أين توا بابا أسمع كم بين الله زي أبي موسى الأشعري وأشهد أن محمدا عبده ورسوله دي أهل كوكم أنا بتن يعني أهون أنا كوسيجا إيه به أو يهونان دوك ملاحظات أعني سني كاسجيمو اختلف العلماء أنا يعني أنا نجاهي أن جنوني في أفضل هذه الصيغة والأكثر على تبديل الصيغة ابن مسعود أوكي هي الصيغة أنا نبانيه أنا رأى أرى أرى إلى سوان أنا أنا كاكا أو نبانيه أنا بصيغة عبد الله بن مسعود واختار شافعي صيغة ابن عباس إمام الشافعي دايك صيغة عبد الله بن عباس ترجمان القرآن أنا نجيه دكو أرجح في هذا أنا جيت لهون لأنان an la yaktafi bi sigati wahida ono bi ka asoda je asoda je asoda me ya wanda ko no je o che ye wa kene yani umu kunya yon muhafizatu ala sunna o ko no bi ka e ozo siri sunna wa hudurul wa qalb ok oyi mani ma ban wa moson duware moson duware moson duwa ba me muhafizatun ala sunna do me sunna do me ke abata yanan da ya ka manu nyo e kunya ke ne kan amanu nyi ka ole mono wa lil ijo ka ono me kaya wo inanin diko wa ki kunya ka do kura you are using well used to it na ka e ayda ko kuli ya hal kafirun ah ni kuli Allah ahad kwụsala ko sala poru do le ki sala ni tal become like a robotic action oh e ko on yan ba sai to because ore ki wona ka ijo ma ren wo kan kuli ya hal kafirun la budu ma ta budu ijo ngun la ka ho ba kuli ka wa me so sala on ayo no kun wa ma wa ki suri le ni ka wes ka wa re sai to so wa kai no son awa mele be ni re atayan wa ko son ajin aida eju wa bana kala do kosa o wa kosa na ajin ho do kosa do mi kai aya wore ina because of ka sigo owo wore ba ni ono me de o so do ko huduran lil qal ono ba me kai o present ayo ku here ago kai a so a so be ni it's not monotonous it's not boring doki sanian ogo hoba warada fi hadith ibn mas'ud adobe ini hadisi abdullahi ibn mas'ud kunna naqulu wa rasulullahi sallallahu alaihi wasallam hayyun e ka onto mori sallallahu alaihi wasallam o assalamu alayka ayuha nabi oyiha obetu ew annabi falamma mata o mera sharita kulna de ko kan assalamu ala nabi oyiha obetu annabi قال حافظ رحمه الله ابن حجر الاسقلاني مريم ما ينبغي أوكي هذه زيادة ọkawere da tonon zahiru ha o ihure to han annahum kanu yaqulun aw kai elini elika assalamu alayka ayuha nabi oyo betu ewa nebi bi kabil hitab lil kaf ana kai afi bi kola kare fi hayati nabi sallallahu alaihi wasallam inu mana nabi yara ina he falama mata nabi sallallahu alaihi wasallam an nabi sallallahu alaihi wasallam amara shayata tarakul hitab dan abo oyo babo ka da ku ko kan wadhakaruhu bilafdhi lgiba de kwa tamayan lele unwe anaikaye unwe anaika eh ilo fasaru darabala kaye yakulun eni kakaye assalamu ala nabi oyiha obetu anabi dɔkɔ wakɔ zabata dalik ɔmali hebɛtɛ fi musannafu abdurazak ɛni musannafi abdurazak dɔhi nɔn bi hadisa nɔ inan waa cɛ ki musannaf wele zan ani ibnu zubair hɔn bi ibnu zubair wafil muwata ati muwata e imam maliki ani ibnu umar hɔn bi ibnu umar wa ani ibnu abi shaiba dɔmɔ ne bɛ ni abi shaiba ana aisha hono be aisha annahum kanu yaqulun ko ka kai ene ka kai assalamu ala nabi o yi hono to nabi e anya na akore ka ene se gono o yi ko ma ni ro doka onon to mori se ba bo ona wala ko o yi me na go kai se gono an asan be itihadi abdullah ibn mas'ud do ko ka kai akake assalamu ala nabi wele isanu ile isanu dobe jezila zile nyi is not itihadi abdullah ibn mas'ud abdullahi ibn mas'ud ọkọ mẹrẹ àti ẹdí tẹ ẹni ní asaabi ẹni rọjà allahu anu muhardo and wàhẹrù hadi hadi muhammad sallallahu alayhi wa sallam ọyọ ìwòrò jòló ní kékeré ọnà ọyọ ìwòrò jòló tó mọ ní ọyọ ìrẹmọ náà yọ dóòtú asaabi ẹni rọjà allahu anu muhardo agogo hẹrù náà sàkọrọ tó mọ lẹbi náà yà lónà hum tó mọ lẹbi náà yà lónà hum ẹn náà yọ ìlàhùn náà dà ẹn náà ìràgbọ́n náà kàmá ẹ̀ náà ọyọ ìrẹmọ náà anáwó náà sàsáwà àtànáwó náà rẹ sàsáwà sọsọ nọ n'ebi jihadi abdullahi ibn mas'ud asuman kepa ano ye kɔrɔ nɔn ɛmɛ k'aka ye siga nɔn aka ko k'a kɛ salamu ala nabi yani abdullahi ibn masud mi ti hɛ dɛnɛ ne ka de aisha rɔjallahu anha don maa ne sɔbɛn kɛ kanu yakolon ɛ ne ko k'o ka kolto demi k'a ka fa ala hala yani ɛɛ eh, adele ibn yusuf alazari fa ala hala tɛrɛ sɔsɔ nɔn takunu hazihi siga awa ka ŋwɔ nɔn asalamu ala nabi awaiha onetwa nibi hiya lula ono jetere hun bi itiyani biha li fili sahaba o yisi shawaba agube korana ikaye asabi en radiyallahu anhum arda eneka because sun tumori sallallahu alaihi wasallam o me kakira goba ga yuzi uzi eh, eh, sawon tere hira na ba jetere mislu ma ana alaihi wa ashabi abejuana kama inan ati asabi en radiyallahu anhum arda doki salisan ogohota asunna anabi sunna ini rai tashahun ihfau tashahud ona bi kai oro ka da ka wuka da eto henda ka utan wa sunwe ne sunwe ka yani sirriya da ka uka teninen we ka do don wono to he fan ibn mas'ud radiyallahu anhu adahun bi abla ibn mas'ud muri ina ira qala ka amina sunna anabi sunna yani o ini sunna an yahfa tashahud aw kitashahud wa tamame da so me do lo so ni salatu atahiyatu lillahi zakiyatun dak arabi wa yusrun anato ohurena summa yusalli ala nabi almana da tabamme penworoi annabi ذهب الشافعي امام الشافعي او نكا الا مشروعيه الصلاه على النبي كان شريعه kama salati ya nabi baada tashahudul awwal qala min atai papa wa annahu sunna doki sunna men waljamhur okama oporopo anaika enle rono noye tira so kai ala annahu la yusru ka ezenyo ni sheria ka eni tashahudul awwal odome dakwa ma zahaba shafi shafi'i arja yani adil ibn yusuf al-azazi okoni e, imam shafi'i ni nanan ono jetere wa dalil mashru'iyatihi oki hujja uhete anazo kai a wonyo ni sheria anahum qalu awe kene ga ka ya rasulullah e wonto mori sallallahu alaihi wasallam alimna kaifa nusallimu alayka zuwaye ime ma pe okay alimna ya ye kaifa nusallimu alayka ime ma po ha fa kaifa nusalli alayka ime me nyango pe wonro idha nahnu sallaina alayka fi salatina ana be ya masalatu in salai fa qala ka kulu kan kai allahumma salli ala muhammadin umri mɛŋɔrɔ ya nabi muhammad sallallahu alaihi wasallam ila ahir na ŋuni ɔdire mi ɛɛ eh, hadisa nan donc fa hada ya dullu ala masruiyatihi ba'da kulli taslim asana soso kai anyo ini sheria kama nan me awere mi ɛɛ eh, abi tasli abi ataya ai ba'da kulli tasawud awere mi abi tasawud na da me lakinnahu ama la ya dullu ala wujub ɔsoso kire ile swabe liana qawluhu agwa kono kakaye kulu wa kanene innama huwa amru lil kayfiya adono banabe inni uzi yani amma warakame allati saluhu anha anakene husainan wa bayana zalika shawkani yani ilayanon imamu shawkani o mehayan inne wena na hifina lil awtar wena na hifina lil awtar farajihu wa isko wale mai nye mori hasa banizo ama nkata na ya ma na hiwe ya ma ma asma ko ma bina ya oni kai ame he ana woro ko ine idam ya hono da ka ka wa na han we ti do we re ka bare magane mu ni sana ka o oh, bi den do me ka wa ye ana ko ro ko wa kure ka be do ni more evidences ama ma ka ba ma ni ho kan da da ni lo e ni lo ko le ku re e hi no hu akwa sadalla jamhur bima rawahu ibn mas'ud yani el jamhur anaka ezenyo ni sheria kaye amita uh, eh, salatu nabi ini uh, eh, tashahud al-awwal dai kai sani abdullah ibn mas'ud anadawe enani se mo hujan fi wasfihi tashahud ini ombe juwe tashahudihi tashahudan summa qala aw yamana summa in kana fi wasati salah ana wika inobina kani salayon nahado do kwete hinna yafrugu min tashahudi ilmu na kola meta ni atayan wa in kana fi ahiriha ana kina dele man yan da'a ba'da tashahudi bimma eh, bimma sha Allah an yad'u do wale ma badua o me atayan isu ne zo mo ye subhanahu wa ta'ala ko on is kona baduan nan summa yusallim aw man salama ay annahu lam yazkur salatu ala nabi ba'da tashahudi oke abdullahi ibn masud o mo tamaye o ma salatu yon to mori sallallahu alaihi wasallam o remi ataya qultu abu malik uh, sorry aziz adil ibn yusuf al-azadi akwa zahir ana hulatu anna ibn masud abdullahi ibn masud lam yata'arrada fi hadha al-hadith ahure itohe ini hadisa nan li mas'alati salatu ala nabi ini lai ana ko be ini o masalatu ya nabi inma ta'arrada li tashahhud ila ana ko hure itohe o sebe ona be lai atayan فأولى أن يقال أنا جئت لنا بكركاك إنه قصد بالتشهد مجموع ما يقال في هذا الموطن يعني صابو بامبان ساسكا سبي تاجتان سبي objective أنا نيمان أنا بين أتايا أنا كا أو كوغو إسانا كا آكا إنا هونان فيدخل فيه دوم كونوا الصلاة على النبي تقليبا يعني صلاة على النبي إني إلي إلي ميتي سيامو أو كاكاكا agobe ka tashahud ono cha salatu ala nabi yamun bidalil ili yata annahu qala o kaka wa in kana fi ahiriha ana kina dere man yan da abada tashahud do badu o awal mi tashahudi awal mi tashahudan bimma sha Allah an yadu itene izo mohi ko baduan summa yusallim awal man salama fata'ammun o ka rasulna sonon because wase ele abla ibn masud imuhuja amela izo siga ini ataya huwa ore sha salatu ala nabi be agobo asusha ba mihu jailen lok wa sayati zikru sigo salatu ala nabi on abe yan unwe anazi masalatu ya nabi ba'da zikri tashahud al ahir awle mai oy moy tamay ataya odrema دوك الخامسة والعشرون أنا تو أهله ثم يقوم إلى ركعة الثالثة مكبرا رافع يديه أبا كويتين ركع أو هتا دومي kabara دوك روا هيله wanaiba وقد تقدم هذا في حديث أبي حميد وغيره أكلنا يلا سداوي إن حديث أبي حميد أتلنا إكا أو ولما ولبزوه أنغنا بكا ثم إذا قام من ركعتين إجو أقوى هون ركعة كبر دام كبر ورفع يديه دام أن قربان بهلا حتى يحاذ بهما من كبيه كل دام أن يا إيكا إذا يعني أكاه إذا كما كبر عند افتتاح الصلاة أثم كما كبر إجانو الصلاة ذاك وظاهر أنه ليتوهن أنه يجوز أن يكون تكبير قبل قيام أو بعده يعني أوكا أنه ليتوهن كآذى قرم كبارا طبي دي دور باكو يتابي قوة بالمان وإن كان الأسرها في ذلك أوكا أولا كده يأيكاي إسانه ليتوهن إني لأنه أن يكبر أولا قبل قيام أنا بكا أرمي كبارا إبا قدوا باكو يتن لأن قوله في رواية سابقة أقوى كونو كا إني رواية نفره wa idha qama ija ya tamino, somin sase sebitu mona se gayo Iza arada kiyam, ona wijes kono kwatan ka qawli ta'ala afman ko ko no mulka kay idha qumtum ila salat ijo wa kwatan salan ay iza aratum kiyam, ijo wes ka wa kwatan da ko amma dalilu takbiru qablahu awere hujja uyate anazo kay aba me kabara dawede فلما ثبت عن ابي هريره اقام اليه بيته هون ابي هريره ان النبي صلى الله عليه وسلم يبارك على النبي كان اذا اراد ان يسجد يجلس كنا في بكته كبر ثم يسجد دوم كبر اول من في واذا قام من القعده اجا كوته هون اوياته كبر ثم قام دوم كبر دو كوته يعني دايك ini ti sọ náà yàmi kabara ẹ bá náà jẹ ẹ dá alimọ nkúmẹrẹ ọdọ ọrọ ọrọ ẹ rà kọtẹ hó ní tọṣẹ hó dọ ọ ọ ipapa dai ka ije na na je da esra me kabaran yani ahono ka da amma nanya huja ana hure pe ono bo qablan da ko amma modu rafil yadain awira hana ka a kurwaiba fi hadha al mawtin ina honan fa zahirul hadith fa zahirul ahadith ana hure to yani hadith enen annahu yarfa'uhuma ba'da qiyamihi aba kuraba hele awele moijan kama taqaddama fi hadith abi humayd asman ke ome dawidi ini hadisi abi humayd وهو كذلك في حديث ابن عمر وكما في حديث عبد الله بن عمر كان رسول الله صلى الله عليه وسلم وقال كنت من صلى الله عليه وسلم إذا قام من الركعتين جاء قوته ركعة ايوا كبر ورفع يديه دام كبر ودكر هله وقد رأيت شيخنا الباني رحمه الله عليه أنه الشيخ الباني أمور ما با يرفع يديه على في هذا الموطن أو قربان وهله أهنا قبل قيام طبعا دوا وقوته ما أتكبر الكبره ويبدو أنه حمل الحديث على معنى لكو هلتوها كا أوزي تومي حديث أنا تلسو إتومي كاي إذا أراد قيام إجيز كنا كويته فإني لم أكف على توجيه لمعنى الحديث أو كأنه إلي yani hana sana kai o direct and o zone jode na nguni itumi hadisa na fa in kana kadhalik fa huwa tawjih qawi amma na ka no meben yani direction uzono the man on kata ka tawjih takbir asman ke ilaye ameme mi kabara ameme bɛ wa anahu kɔbla kiyam ka ele non tɔbi dida a ba jɛ yɔn wa hada levi yataro jaha indil an ok ɔsɔn nɔ sɔnna ka o hure tɔ yɔn boran wallahu ala mu yɔ yɔn yani ka mi ka mi kɔrɔba wa hɛrɛ dɔw b'a na kɔɛtɛ jɛ a b'a libani mɛmɛ ɔnɔ sɛbɛ ɔnɔ mi hu jɛ nan amma ɔ k'a kɛ an mɛ ba kiyam amma ɛdɛ ni hadisa n'a ka ɔ sɔpɔti ɛrɛ n'a ye kɔ ويكون قيامهم معتمدا أقويجا أو أقويتا لايكا معتمدا على يديه بوب مبايرا وانا ايبان كما تقدم في قيام من جسة الاستراء أثناء كما داود إني أوي كويتا إني أوي أتواي توه دوكا فإذا سادسة وعشرون أنا تو أهولي هنان فإذا صلى ثالثة أو رابعة أنا بكا أو كوراكا أنا تو أهوتا أبكا أهونا jalasa mutawarrikan da kawa ko ya to do mani na wanu wa do na osaje do ya tu da ikuru gano bora ko ya to ni tesu akwa taqaddama dalilu zalik yala zawi di hujila yana fi hadisai ini hadisai ba abi humayd hadis abi humayd wa wa'il ibn hujur ati hadis wa'il ana wazi hujur wa hadha julus akoya to na ruknu min arkani salat egen wa ina ga musala وهذه الجلسة أقوى يا تنان تكون إذا كان صلاة بها أكثر من تش... من تشهد أنا لك سلناكو تشهدا أو روحني كنيا فتكون جلسة التورك أقدر لك أو يا تو أنا ماني tura humuruwa ahuwale dada to e da ya tu ini e ilu gbogbo lo hita shahudil ahir ini oime ataya odire mayon وأما إذا كان صلاة ثنائيه أي صلاة ركعة بأيان يعني فيكون الجلوس بالافتراض او أي أتوان بنا با يا تو داي كاي هم أن يتوهو تتاه دو يأتون كما تقدم أثناء كما داود وقد ورد تفسير ذلك في هذه الأحاديث أوكي ارا به بإهيان أن ان حديثن وتسمى هذه الجلسة دا دايوكا أي أتوان أنري التورق وأن ولها أكثر من صفاته oy enwuri ma ya tono ona he atawarik doka onye apejuan ama mejuan o ruru huni kunya asifatul ula apeju papa an yahruja yusra min janibil ayman mafrushatin ona wika oromani tohane o waha duwa manu tuwato he ini ina kane ka dɔk wayajlisu ala makalatihi dɔ ya to le luluban ini tetu watakunu rijlahu lyumna mansuban ahwanu bɔre da ka o mani nejen oye ko awal ko mani yei dɔ umule na wadi ahora nyuma lasi mi anda demo fitan amma evne zidanan umule na wadi osuma lasi di emo lasi umule na wadi anyangu tenya ehe ahora toke asifatu saniya yani apejuwa howa an yafrisul qadamain jami'an ona we ka ahwaye ba do man to tete yani oson do to tete oson do re to tete dake wa yuhrijuhuma min janibil ayman do man to to he la ka e waro man to to he den wa qad warada hatani sifatan okawe apejuwe ibonon fi riwayati hadith abi humayd in riwayi hadith abi humayd asifatu salisa apejuwa an yafrisu qadamahu al-yumna ona be ka ipeta hwane o bore o man to tete o man ta tete wa yaj'alu qadamahu yusra baina fahiz was-saqah yani do se ahwane o wa ipeta hwane wa ha do se do ina ka ni ushi oniri ikoro wa yajlisu ala makadatihi do ya to riruban dɔk wa mal yadan awel wɛba fa wa da ahuma dɔsha na eba alla nahwi sabik arma sana ka ya da de zakarahu bi tashahud al awsat ana ka mo tama ine atayo bina kana yani o se method e tawe ana se ya ta ine tashahud do dire ma dɔk malhuzat yani sana ka oni ka ya yaro imam Muhammad, imam Muhammad o le ka anna al masbuqa insha'a awela na ka o ku gangun sala oye ko one ma mo ni ma mo mo nya insha a o de tawarraka do ya ta fi jilsatil ahira ma al imam in oye ya to ma oni imam ya to abo da ya to do suru tini tesu wa insha ole be be iftarasha da ka ma to hon titakenen summa yatawarraka fi tashahudihi aw liman raza ko ya to oye suru tini tesu ini tashahudan baada ma yabdi ma alayhi aw liman raza ta isana ka oya ni sala yani e wana jo ni imam doje raka ha eji mamụ na aya atụ raka ọdịrị anyị ya wọ ikweta, ọka oze wee onye nwe ya atụ ima mmemme ya atụ abụ ole bezi wee ahụkọwa ikwete e onye nwa ntụ ha ọtịtị dọkọwala n'ahụ ama sọrọ ha fiman adrọka min salati zuhur rakatain o hụrụ etu ya ọnụ aịka o otu inisali zuhur raka ebe la ya tawarrok illa fi ahiratain ọ bụ abụọ ya atụ dọ ya atụ riruruban aka ịnị raka ọdịrị man kultu dake wa hadha arja indi osana no jetere hudami wallahu alam umuri ya na li umumi hadith ibn umar mutaqaddam agobe oiba be e hadith umar na ko dabede fal aflu fil julus iftira annabi yata ina ya ta na ko man prohan wa hadita wa inama tawarraka yakunu fi tashahud al akhir o ko ya ta irugo bana be ini tashahud adirema alladhi yuaqibu salam anaika odetan onawi salama fi salati fi salat biha akthar min tashahud in sala nay ka tashahud nay nan o ruhuni ko nya wallahu alam umuri o nya ire onon dake asabi wa 20 anato ohuri himba summa yatashahud aw lamana da sabama ataya الثامن وعشرون أنا توهر هنتا ويصلي على النبي دا سبامي الصلاة يا النبي وهما واجبان في هذا الجلوس أو كان أيضا تشاهد ati salatu wa ya nibi ene ya ba babo ina ya tonon wa ko taqaddama fi al-awsat yara sidawe de in tashahhud abna kana dalilu yani hu etire onon wasigo tashahhud ati onwo anasimo atashahhud wa ma salatu ala nabi awele ay ma salatu ya nibi fa ko taqaddama hunaka fi tashahhud al-awwal annahu sunna adira dawe de in tashahhud baki sunna ben walakinahu fi julus al-akhir wajib amma ini oyi ya to dire ma wajibi abe wa dalilu ala ujubihi uhiyete anaro kelele so abe ma rawahu abu daud ana sana ke abu daud da wa ibnu huzaima at ibnu huzaima wa ahmad at imam ahmad imam ahlus sunna wal jamaa anna nabiyya sallallahu alaihi wasallam ki barakta ala nabi sami rajulan yadu fi salatihi wa wa ujunonya ka badua ni salan lam yamjid rabbahu o gama o su gama ya umuri han wa lam yusalli ala nabi o re masalatu ya nabi fa qal laki ajjala hadha asanun ohe thumma da'ahu nabi sallallahu alaihi wasallam ala man da nabi han fa qala laki idha salla ahadukum ijal nyal nyaw na ko sala falyabda bi tamjid rabbi oni malele o su gama atoyi cheta ngo do shoyo umuri wasana alaihi atoigama summa li yusalli ala nabi ala manodo masalafi ya nibi summa li yadu bada bad bin masha ala manodo sabab maduwalele ono so sanu be ilise ide wa zahir anna zalika fi jilsati al akhirah o kana hule to ko iman manaba man me ini oyi ato dire ma yon doke sigo salatu ala nabi eh, okay unwe anasi masalatu ya nibi awala nani papa ana abi masud albadriyu ada hanu abi masud be ana ka o diwe ne ko bad radiyallahu anhu umulu ina ila qala ka ke qala bashir ibn sa'ad bashir ana wali sa'ad o ka ka amarna allah umuli subhanahu wa ta'ala o moda an nusalli alayka ya rasulullah kaya poiha e wonto muri sallallahu alaihi wasallam fa kayfa nusalli alayka me menan pen woro fasakata rasulullah sallallahu alaihi wasallam onto muri sallallahu alaihi wasallam dɔkɔ kure hata hatta tamanaina annahu lam yasalu polo di kwero kai bo ho silai summa qala aw lamana doka kulu ka kai allahumma salli ala muhammadin umuli moyha man wara muhammad wa ala ali muhammadin atani hidu muhammad kama salaita asman ka ummi en wara ala ali ibrahim yani hidi an ibrahim وبارك على محمد وامرك على محمد وعلى ال محمد اتني هدي محمد كما باركت على ال ابراهيم اكما كم ما رسول يا نهدي على ابراهيم في العالمين انه انك حميد مجيد ewo mọ́sùlùmọ́ wa ta'ala ẹwà kọwọ́n ẹwọ oyikyẹtẹ ń ara ẹsẹ̀ wasalam kama kod alimtum do salama nini asman kuma yẹ sani nagwawa an kab ibn رضي الله عنه أدهن بكعب أنا وذي أجر مولي ينالي قال أغاكا قلنا يا رسول الله يا غاكي وانتو مولي صلى الله عليه وسلم قد علمنا كيف نسلم عليك يا إمي من ينفع هاو فكيف نصلي عليك إمي من ينفع وراو قال لك يقول لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على آل إبراهيم إنك عميل مجيد دايك أمونا أن ملاشا وفي اللفظ لبهاري وأبي داول إن اللفظ إمام بهاري أبو داول كما صليت على إبراهيم وعلى آل إبراهيم دايك أمونا مبا إذا كما صليت على آل إبراهيم دايك كما صليت على إبراهيم وعلى آل إبراهيم أسمع كم معي أن وراء يعني إبراهيم أتاني إدان إبراهيم وكما باركت على إبراهيم وعلى آل إبراهيم أنا أقول من رسول يعني إبراهيم أتاني إدان ibrahim alayhi salatu wa salam wa rawahu ibn hibban bi hadha al-lab daka ibn hibban anon medawar ron wonon salisan ko ta anabi humayd asaidi yani hun babe humayd asaidi annahum qalu ana eh, kakaye brakal ana kaka ya rasulullah e wonto muri sallallahu alaihi wasallam kayfa nusalli alayka e men yan pengora qala doko kakaye qalu kanne kai e. allahumma salli ala muhammadin umuri nawa mengora muhammad wa ala azwaji atan isan wa zuriyati atijan kama salatu ala, ala ali ibrahim alma kuma mengora yani idan ibrahim wa barik ala muhammad nuwa mle soida yani muhammad wa ala azwaji ati isan wa zuriyati atijan kama barata ala ali ibrahim alma kuma mle soida yani idan ibrahim innaka hamidul majid umuri eo hamidun ewa kwa majidun oichetengu dai kawa wabin رابعا عن ابي سعيد الخدري رضي الله عنه أراد هون أبي سعيد أنا بني هدري أمري هنا إلى قال أكاك قلنا يا رسول الله أكاك وانت مولي صلى الله عليه وسلم يا أكاك وانت مولي صلى الله عليه وسلم هذا سلام عليك أصنع بي أي قوي هاون فكيف نصلي عليك إما من يوم فموراه قال دوك كولو كاكاني اللهم صلي على محمد أمري ناو من وراء محمد عبدك أريها ورسولك أتنتوا kama salaita ala, ala ibrahim asma kuma men wara ya nabi ibrahim wa barik ala, ala muhammadin do ala men wara uh, rasul muhammad wa ala ali muhammad atani hidi muhammad kama barata ala ibrahim asma kuma men rasul ya ibrahim wa ala ali ibrahim sorry wa ala ibrahim atani hidi ibrahim yani o man shabe sigiri ni o ko o ruwan ibn qayyim o mu hijala ul afam yani sigo ilini o ko wa ida aninan ana doif enyi na na ka o je yani ozo na ekwe izgo no nyeda tuhu nan wanyangu che wanyangu kaneiza doka tasi awa ishurun anatu ohurihina summa yata'awwadha billahi min arba awele mona do poisele lilo umwali subhanahu wa ta'ala huni sana aka nabi hurairah radhiyallahu anhu adahu nabi hurairah umwali inaile kala aka kala rasulullah sallallahu alaihi wasallam onto umwali aka umwali amengora ya dare moyo haya إذا فرغ أحدكم من التشهد إجاز نجاز نياوني أو متى هوني أو متايا الآخر أو دلما يعني أبا تايا نوا مان أنا بي أتايا دلما نوا مين سالنان أكي فليتعوذ بالله من أربع ولنو أبوي سيلي ليلو مولي سبحانه وتعالى هوني سينا أني بابان من عذاب جهنم هونو إلى ويانا إكاية ويري جهنم opoisele ko mo subhanahu wa ta'ala onabo esana hidoro na miri media o preendi ono ebe diploma bayon ene jahannama omuli onawo asone asone me wa min azabi qabr ati oile poisele huni oyana ikaye o inikuta wa min fitnati almahya wal mamat ati fitina na ikotu ala ina honon da da ina honon da uja mukoro ila o da ina honon o uja sa sunna da wana bala tin sosa yani babul kwa wa ko wa badua fitini e honon o ini ogu anai kae ala nyi nyi jani do kuma kae otuhuna dinanan e oro e ebide enwo emebide emere no an e an a de amma e na do a do won ki very important ko wa ba na wa fitina he inugu bayan fitina na bayan umule ndo ase oho oho rahonan awa mele bi onye ne fitina he hono ino noro anaba agu fitina to onoro no wani dai ka onwa so hona dinin umule na wada so nyone ne dake mama ati fitina ne to da ijo ne dudu ka ye ejo waa sɛri tɛ shaitan mana lɛ baa ye masɔbɔri ka ye ɔnɔ ba kɔɔbara wei ɔnɔ dule ka ye ala ebe so ɛŋwa jɔ soro ɔnɔ dule ki imam muhammad imam alu sunna wali jama ɛŋwa jɔ ɛkɔrɔnya dewu zan ewu mɛ zaa dalɛ ka a laa laa eye eye so de ne ka onye dos iskọrọ na gero morihin dere ka sai so igi an lewe da hose ka ewu me da hose ndo ka ka e doka ewu me wa don di shetan da mani su da mana su wo da si anyi ka o wan doka o imam muhammad wato no wan no donc eye labad eye akọ wele moso no no ito wa ana we ka e anta fi kaidil hayat oye ni e honon shetan onyi bono ba se na ba ana ndo wa very important kai umunu sunyume wa mukoro ida inu mawo agoka man asha ala shay'in mata alai ona ayara tere so sanya nyi dai kai uze hawa wono yeso ma wono wa shere te dai kai iri mi koro no mawo abi tete uchen abi ludo uchen abi gori uchen wa shere te wa da ka so do wa he kwa kweta nuna yebe sutina ila dɔke wa min sharri masihi dajjal ate udibi ana ka e masihi dajjal dajjal disiba ana babe ana ki yonyonyin ana ko muri ana yani antichrist dɔke wa qad istadalla bi hadha al hadith man yaqulu bi wujub al isti'adha okay enesi mi hujja esimu hete bi hadha al hadith ini hadith anan man yaqulu bi wujub al isti'adha min hadhihi arba ba'da tashahud al akhir ena kai ene ka ere ele suaben kai ọ̀rọ̀ pọ̀ísẹ̀rẹ̀ rere ohun ẹ̀nọ́nọ́n min hazi arba rere iṣẹ́ ẹ̀nọ́nọ́n yẹni wa pọ̀ísẹ̀rẹ̀ ohun iṣẹ́ ẹ̀nọ́nọ́n bá da ta ṣáhùdù ahir ọlẹ́mí àtàyà ọ́dìrẹ̀mà wọ́hùwà rọ́jẹ́ dé adil ibn yusuf alazazi dọ́kì ọ̀yí aná ọ̀nà jìrì tó sọ́ọ́lá rẹ̀ fàlìyàtà yani unwonon amr oben yani alam huna lamul amr yani lam na beza fal yani lam na beza wa lam na be unwe oise moda an ijodo na be yadullu ala ujub bana so kai ele non ele ele foben illa an yakuna qarin eho bani sana bana bahura allazi yasrifuhu min al ujub ana ko jishi ya hu ne o yele le na ka ọ yele le so ta na be ka danye do ine ka ya. o yi man me ile le so ona me dure ki sala fo sale ado kuma kuma na pala hu anyi ne ne na ka ya o ja na ko sala do ho se adị adu ona no wa ba do ko na le ba do ko tenyi sala no ọkụ ka ko ko nyi sala no so it's very good and very important Ka kai ọzọ baduya because ummone ko na na nanu fi zaman fitna omi n'a yi ka ye wele ka lele ni a daa bɛ ɔ zaa daa ne bɛ dɔw ka sɔn nɔlɛ ko jɛn o so that is why you need ka ye a duya nɔ waa ba daa ima fi salati ka salaw anu waa ko anw ni ka a duya nɔ waa ba inshallah sana kifo hunna li ajli waqt e b'a jɛ yɛlɛ na ko mɛ and uh, we are going to entertain question na six o'clock jɛ yɛlɛ three questions from brothers and three questions from sisters oyo ko alhamdulillah ya za da bajun tuba ajin amma irin ne late be ne late nam brothers nam wa alaikum salam uh, okay inshallah maybe yara azọ yara ze kitabu salat ata ya anya ụmụ nọ biznila nje yazọ yazọ theory na etada ehe like practical kan akwụkwọ ben ọzọ morie wa alaikum salam naam Jawohl. أوجه أوجه نعم أين لن كنت أنا برادتك وعليكم السلام نعم ìdọ́dà. ok aso naam. ana ka oslo da ka delivery deliberately aka ahire ewi deliberately aba o mela ikona na ba ko la ba su bizare ka yana meka naam wa alaikum salam Ok, okay wa sasa wa kusali na vile imam wala sala je wa kunya nguli mitan da so metash eh asalatu wa salama yanyo meka yani ana ke imam wala sala je wa kusali nafila na falyatajawazu ku fahela wa do seme koto be do ko do honan wallahu ta'ala alam sisters naam sisters sisters wani question ne ay ah, okay ka sisters kana ni question na wa alaikum salam نعم هذا إذا قمت أوكي أوكي جاء أعاف صلاة جاء فلا تقوم فوق ويتنن أكاويل كمرا جنتوه dami ame kama nao ani kama wana wala kontu mulio na wala ame ama aba mi kama nao me iji nebe asokwete da so kwete lona tari sa hu ni because o possible ka ora jinawe da ho ora kata so ju ele le kuntu mu sallam amma ra jinawe do so ba kwete wallahu ta'ala adam na'am wa alaikum salam oye na'am

ana me bada hey sa as far as ko igwe kwuru ya tami da ale ya ka ka enyo hadisa na wena son so wa me dozo kwete ndana we ka wa zo dan do wa imu bayire o wala je wallahu ta'ala alam wa alaikum salam kanya naam naam Eh, kala kusala de mama kaka mikama baba weneye ama imama awol ko kaka mikama na kuba sada jeku ya lada no ni control lada no ni control oba oya dan ama ila ikoma imama awol ko kaka oya ora onora rede ase ulo ki mama aweke na helene do so koma do ame era do da bana do da bana hiodo ya so inshallah umuri na wa oichi ani ka jamu da o meye ihu na me ko ye ono tinya da ndo tinya je where ile sala is very important ono this ka ada ka eba me wenon eh hon ile sala ile sala dure ka imam nasruddin albani rahimahullah le do du man ha do me sibatu salatu nabi anaika It's about three volume one in asli al ugetan amada wana to ahuna dabara wan volume so ana wan volume da era belin kunya ko kunya ni as asli o man dem so wenya nguhyo na ma wenya nguhyo a me polo danyo ino ibon almost in every language anyi sebe to salatu nabi yoruba version hausa version anyi hausa version yoruba version ibile version ile kwero kai me mama yin ɛn na kabɔ na na yala li de bila ɔyala li ɔ a wa na yala dɔ yala li de bila ɔ wo ibo so li dan before they have finalized and they have mɛ they are so well and they are demonstrate ɔntun mori sɔɔla alayhi salam ɔn mɛ ko sala agogo ka wa kɔ dɔ ke sɔlu kamaro etumuni o sɔli kɔɔ nini daa ka umele kama oye ko ya baduya ka era ya na ayi midomo to sasa na ya baduya ko mure hura ka yeno na kula si da. na ya ko ya ato da ke si hiya ngo lebe amma na tara ya no la da boko a he ya na ka on le lapi bebe ko amma ba ni mis ko ya yes ka da da de o possible ka pop da ile pop anda na pop nwo ya la mukoro ya la nwo de ba me omuri na odo سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك